ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù aláya púpọ̀ apá kẹta mo lérò pé púpọ̀ lára yín sì rántí fíìmù aláya púpọ̀ àti wípé o àwọn èèyàn púpọ̀ ò dẹ̀ mọ̀ wípé fíìmù aláya púpọ̀ ò ní apá kẹta o ṣùgbọ́n à ń fi ìgbà àti àkókò yìí àfi ń sọ fún yín wípé fíìmù aláya púpọ̀ ò ní apá kẹta ṣùgbọ́n o kí a tó tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa subscribe button láti máa rí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 kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ṣé graphics fíìmù náà ò lẹ nífẹ̀ẹ́ sí jù ni ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà ò lẹ nífẹ̀ẹ́ sí jù nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù aláya púpọ̀ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ subscribe button eré lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.